káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àhesọ lórí ipò tí ìlúmọ̀ọ́ká Idris Okunẹyẹ tí a mọ̀ sí Bobrisky wà ní ọgbà ẹ̀wọ̀n ni agbẹnusọ fún ọgbà náà ẹni Rotimi Ọládòkun ti tẹ àtẹ̀jáde wípé kò sí ohun tí ó jọ àyè ọ̀tọ̀ tàbí àyè ọlọ́ba fún ìlúmọ̀ọ́ká náà ní ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbọ́ ó tẹ̀síwájú wípé ìlúmọ̀ọ́ká náà wà pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n mìíràn tí kò sì sí ìyàsọ́tọ̀ ẹni ẹnikẹ́ni bí ó ti lè wù kí ó mọ nítorí kò sí irú àyè bẹ́ẹ̀ ní ọgbà wọn. ní nọ́mbà ẹlẹ́kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí àlùfáàbìnrin Mọ́rẹ́níkẹ́jì Adélékè tí a mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run ní ìròyìn ikú rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára tí àwọn ìlúmọ̀ọ́ká lọ́lọ́kan òjọ̀kan sì ń fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ikú olóògbé náà ètò ìsìnkú olóògbé náà wáyé lánàá òde òní lẹ́yìn tí fọ́nrán fídíò ètò ìsìnkú náà sì jẹyọ lórí ìtàkùn ayélujára ìròyìn yìí bá ọ̀pọ̀lọpọ̀ lójijì tí wọ́n sì ń fi èròǹgbà wọn hàn lórí bí wọ́n ṣe sin ní pápápá ẹ wo díẹ̀ nínú ẹ̀. bí a bá ń joyin bí a bá ń jàdó. bí a bá ń fi tin ewúrẹ́ jẹ ká o lè. ká má gbàgbé bẹ́ẹ̀ àtìgbò làjẹ́ láyé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn ìjàmbá iná tí ó ṣẹlẹ̀ látàrí ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ẹlẹ́mẹ ìpínlẹ̀ Rivers tí ó dẹ̀mí àwọn bíi mélòó kan légbodò tí àwọn mọ́tò tí ó jóná sì lé ní ọgọ́fà ní ìlú mọ̀ọ́ká Anita Natasha Akide tí a mọ̀ sí Simply Tacha ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí ìjọba ṣe kùnà láti pèsè àwọn nǹkan tí ó ṣe pàtàkì ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ àjọ panápaná àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣe àlàyé lórí ìtàkùn ayélujára wípé ìjàmbá iná náà wáyé látàrí ìwàkuwà ọlọ́kọ̀ tí ó kọlu ọkọ̀ epo lórí òpópónà náà èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. four hours no fire service none none to come. how is it in twenty twenty four a rich state like Rivers State the treasure base of the nation does not have a functional fire service system. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré kẹ́mi afọlábí adésìpẹ́ ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí tí ó sì ṣe àdúrà wípé kí olúwa má ṣe ọdún yìí láṣemọ fún òun èyí ni àwọn ọ̀rẹ́ àti olólùfẹ́ rẹ̀ ti ń kí ikú ayẹyẹ orí kádún. kẹfà. ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣónú abdulgafar abiola tí a mọ̀ sí the cute abiola ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ti ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí lórí ìtàkùn ayélujára nígbà tí wọ́n fi àwọn àwòrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára wọn láti kí ikú ayẹyẹ orí kádún léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ti ń kí ikú ọjọ́ ìbí lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú àdúrà kan tàbí òmíràn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká Kate Jones tí a mọ̀ sí Katrina ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfiwé ara rẹ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Ebuka léyìí tí ó fi fọ́nrán fídíò bí olórin ẹ̀mí náà ṣe ń kọrin létí òkun àti fọ́nrán fídíò ti ara rẹ̀ létí odò bákan náà tí ó sì béèrè wípé kí ni ìyàtọ̀ àwọn méjèèjì. ó wí pé nítòótọ́ ni òun gbàgbọ́ nínú alpha àti omega ṣùgbọ́n èyí kò tako wípé òun jẹ́ onígbàgbọ́ nínú olú omi. I will pray, I will pray, I will pray, oh, nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Johnson Okoje ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìrántí bàbá rẹ̀ tí ó ṣe aláìsí ní èṣí nínú àtẹ̀jíṣẹ́ yìí kan náà ni ó ti bá àwọn tí ó wà nínú ìbànújẹ́ ọkàn kan tàbí òmíràn lórí ará ọ̀rẹ́ tàbí olólùfẹ́ wọn kẹ́dùn tí ó sì gbàdúrà ìfọ̀kànbalẹ̀ fún wọn bákan náà ni ó wí pé kí bàbá tẹ̀síwájú láti máa sùn re ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Angel Okore ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti bu ẹnu àtẹ́lu ìlúmọ̀ọ́ká òṣèré Zubi Bobby Michael látàrí wípé ó kẹ́dùn ikú ọ̀rẹ́ rẹ̀ Junior Pope lórí ìtàkùn ayélujára. Ó wí Zubi Michael kò bá Junior Pope yọ̀ lórí ìtàkùn ayélujára nígbà tí ó wà láàyè yálà láti kí ikú ayẹyẹ ọjọ́ ìbí tàbí kí ikú oríire tí ó bá ṣe àṣeyege kan tàbí òmíràn. Ó tẹ̀síwájú wípé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ni àti wípé kò sí ète tàbí èrò ibi kan tí ó lè ran òun. Èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Afeez oyetoro tí a mọ̀ sí saka ti ké gbàjarè láti mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo bẹntiró tí ó ń lọ lọ́wọ́ èyí ni àwọn ènìyàn ti ń fèsì sí lórí ìtàkùn ayélujára pẹ̀lú ìdojúkọ kan tàbí òmíràn tí wọ́n ní lórí ọ̀rọ̀ epo bẹntiró. Eh, eh, eh, a, a, a litre of petrol is is is nine NNPC says logistics please NNPC please now. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Moses Bliss ti ta mẹ́ta nínú àwọn olórin ẹ̀mí tí ó dángájíá lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀ ní ọrẹ mọ́tò fọ́nrán fídíò bí ó ti fún àwọn olórin ẹ̀mí náà ní kọ́kọ́rọ́ mọ́tò wọn ni ó jẹyọ lórí ìtàkùn ayélujára tí ó sì sọ ní ṣókí ìrìn àjò wọn pẹ̀lú rẹ̀ nínú iṣẹ́ ẹ̀mí èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí ìṣe ìlúmọ̀ọ́ká náà lórí ìtàkùn ayélujára. What's that? You said move on. We kò ní jù báyìí lọ fún abala àjá àbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.